بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله هذا فان أولون أبتي تفي شارع سوى التي ججا تفي بي أجوني أدبي شوى alasibọ ni a máa ń ṣe ìjẹjọ òní lágbára ọlọ́run ìránnilétí ọ̀rọ̀ ọlọ́run òun láti ṣe. ọ̀rọ̀ tá ń bá bọ̀ ọ̀rọ̀ nípa àlùjáná oníbẹ̀rẹ̀ ni ṣùgbọ́n a fi rọ̀ tọ́badíjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú lágbàlá àlùjáná. ìrọ̀lẹ́ òní lágbára ọlọ́run pàtàkì tẹ̀síkíyàtọ̀ náà ìfọ̀ ẹ̀mí ara èèyàn. ìfọ́mọ́ bóò là á ṣe fọ ẹ̀mí ara ẹni bóò là á ṣe fọ́mọ́ àwọn ọ̀nà wo látọ̀ sáàfì fọ ẹ̀mí látàrí pé sàádàtul ìnsàn kéèyàn tó lè ṣoríire láyé àti lálùkìyàmà à ń láti fọ ẹ̀mí wa mọ́ kúrò níbi ati àtàwọn ìwà pálapàla àti àgbẹ̀ọ́kàn. etí ọ̀dára nígbà kejì ẹ̀wẹ̀ ẹ bá fi orí ẹ̀ṣẹ̀ tó fi yí ẹ̀mí ara rẹ̀ ìwé onítọ̀hún ó ti ṣègbè láyé bákan náà ó ti kùnà tó bá dúdú ẹgbẹ́ ìdè àlùkìyámà ẹjẹ́ wo ni alukurani alápàlẹ́ kágbọ́n tó lọ́wọ́ bọ́ bá àlùkìyámà tó sọ lórí abala yìí. nínú sọ́ọ̀tì shams ọlọ́ni kọ̀dé aflaha manzakaha wakọ̀dé khaba mandasaha ọlọ́ni ẹ̀sọ́ fún nítọ̀hún ẹ̀sọ́ fún ti jèrè ó ti là ó ti ṣoríire tààlẹ́ náà manzakaha ẹ̀ bá fọ ẹ̀mí ara rẹ̀ tó fọ̀ mọ́ wakọ̀dé khaba mandasaha. ẹ lọ́wọ́ ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tó fi yí ẹ̀mí ara rẹ̀ onítọ̀hún ó ti pò fún ó ti rò fún ọlọ́mọdé alẹ́ mi ò fòláyé àti lálùkìyà náà. nínú àyà mi ọlọ́ni ìnàlẹ́bínà kàbẹ́bùrì àyà àti nà wàtẹ́kùbàrù àníhà dájúdájú gbogbo àwọn tí pe ohun àríṣàmì wa tí pè àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ wọ́n sẹ́kìlọ́rù àníyá yẹ́tọ́ wá ṣe ìgbéraga láyà tó fàtàkù láhùn àdúwàbù sàmà irúfẹ́ àwọn ẹ̀dá báwọn ilẹ̀kùn sàmà ọlọ́ni wọn àmì ṣe fún wọn wọ́n láyà dẹ́kọ̀ lónà lẹ́nà bẹ́ẹ̀ ni wọn ò ní wọ àlùjáná oníbẹ̀rẹ̀ hátà yẹ́lìjàlìjà màlúfin sàmìlì kìyàtọ̀ ntí a fi lè ntí a fi lè wà lùjánà ìgbà tó bá tó rọrùn fún ràkúnmí láti gba ibi ihò abẹ́rẹ́ yóò wọnú abẹ́rẹ́ báyìí ràkúnmí tí yóò sì jáde níbẹ̀ tó bá lè kó inú rẹ̀ ìgbà náà ni yóò tó lè wọ àlùjánà onídàra kúròpá àmà abẹ́rẹ́ àmà ihò rẹ̀ bó tó bí tó àbí ìgbà tó bá tó rọrùn fún ràkúnmí láti gba. láti torí bọ́ ní ìhù abẹ́rẹ́ ìgbà náà wọn ó tó wà àlùjánnà àṣetùmọ̀ rẹ̀ ni pé kí wọ́n gbàgbé tí ń jẹ́ ìhù àlùjánnà ọlọ́wà ni wàkàdáàlìkà najzil mujrimin gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọ̀daràn ọlọ́pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀dá ọlọ́ni irú yàtá fi máa jẹ wọ́n nù àníjẹ́ wọn ó délé ológo wọn ò ní alálùjánnà wọ̀ ọ́. ntí a fi lè wọ̀ ọ tọ́ba rọrùn fún ràkúnmí orí ràkúnmí nìkan ǹjọ́ lè wọ́ ibi ìwọ̀ abẹ́rẹ́ kámẹ́sẹ̀ wà á ara rẹ̀ ètò tóbi ìwọ̀ abẹ́rẹ́ kọ̀gbá ẹnu adìẹ kọ̀gbá ẹsẹ̀ adìẹ kámẹ́sẹ̀ ti tó àgbò ṣe ràkúnmí. ọlọ́ni làwọn mi ń jahannama mihad nígbà bá náà yóò máa bẹ níbẹ̀ fún wa ìtẹ́ ẹ̀ná ọ̀n bẹ fún wa. wọ́n mi ń fa ókìm lókè orí wọn tó wá ní gọ̀wáàṣ ìdìbò léè tó jẹ́ ti iná ọ̀n bẹ́ẹ̀nbẹ́ wàkàrà àlìkà nájúzẹ́ bọ́ọ̀lìmín gbogbo alábòsí ẹ̀dá pátá bàá sì máa san wọ́n lẹ́sàn. wọ̀lẹ́bí náà àmẹ́nu ṣùgbọ́n àwọn sábà gbélé ayé tí wọ́n ṣiṣẹ́ rí lẹ́yìn tí wọ́n gbọ́ lọ́hùn bọ́ tán wọ́n á mélòó sọ̀dẹ̀ hàd iṣẹ́ rí ìwà rí wọ́n tún fi kọ́ ìmánì wọn. láàrin nùkálífù náà sọ ní ìlà òsàn bó tilẹ̀ jẹ́ pé ntẹ́mi kọ̀ọ̀kan bá lágbára láti ṣe lọ́lọ́mọ àlà bọ̀ wá lọ́rùn ṣùgbọ́n àwọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ tí wọ́n rí iṣẹ́ rí sí tí wọ́n rí wà rí wò òláyíká ọ̀sán àbòlùjẹ́ nìyẹn àwọn tí ó wọ àlùjẹ́ nìyẹn oníbẹ̀rẹ̀ ni ó wọ́n fi àkọọ́lẹ́dọ́n wọ́n máa bẹ́nu àlùjánà lọ gbére. àti pé àyà oní àtún sọ ní pàtàkì nípa pàtàkì fífọ ẹ̀mí fífọ kára kóńbi ẹ̀ṣẹ̀. nínú sọ́lọ́dún làwọn fèrè ọlọ́niwọ̀ làwọn fèrè mo fi àsìkò mẹ́ẹ̀búra kì í sọ̀rọ̀ láyé. asúrù zaman ní jẹ́bẹ̀ ọlọ́ni mo fi ìgbà Asiko mo fi búra lórí kíni ìnẹ̀lẹ̀ ìnsánà láti ẹ̀kọ́ sìn gbogbo tí ń jẹ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn pátá wọ́n ti wà nú òfò wọ́n ti wà nú àdánù illa alladhina amanu àfàwọn tí ń bọ̀ inú kan àwọn tí ẹgbẹ́ lọ́n gbọ́ ṣe ń ṣiṣẹ́ rí yẹnni pé ìmìnì wọn wọ́n fọ̀ mọ́ kó ń bí ẹ̀ṣẹ̀ iṣẹ́ wọn wọ́n fọ̀ mọ́ kó bí ṣe kárí mi wàá nílò sọ̀lẹ̀ wọ́n tún wá ń ṣiṣẹ́ rí wọ̀tàwọ́ àfọwọ́bìlẹ̀ ha pọ̀ wọ́n wá ń para wọn láṣẹ láti mọ òdodo láti di òdodo mú wọ̀tàwọ́ àṣọ̀gbẹ̀ sọ́bùrù bákan náà wọ́n ń para wọn láṣẹ wọ́n ń sọ àsọ́ọ̀lẹ̀ fúnra wọn láti ṣe sùúrù láti ní ìfaradà àti pé àwọn àyà ọ̀ ń tọ́ka sí pé abùkátà sí ṣíṣe àfọ̀mọ́ ẹ̀mí àfọ̀mọ́ ọkàn àfọ̀mọ́ ara ìbéèrè wa ni pé tábà fẹ́ fọ ọkàn wa mọ́ tá a fẹ́ fọ ìmọ̀nì wa mọ́ kí láti ṣe àwọn èròjà wo ńlá tó papọ̀ ìkíní àtọ́bàtìmínà gbóná sọ̀gẹ́ríà wọ̀kẹ̀gẹ́ríà à ń láti kọ́kọ́ tún bá káṣẹ́rí padà kúòǹdé ẹ̀ṣẹ̀ kásẹ́rì padà wá sọ́dọ̀ ọlọ́run yẹn ni pé àkọ́kọ́ túbá náà tàbá ń sọ nípa títúbá àròjọ́ mílíọ̀nù máa sí àti ìlọ̀kọ́ à oníkéyìí ọ̀ṣẹ́rí kò ń bi ikọ́ tọ́lọ́n kéèyàn wá ṣẹ́rí padà lọ síbi ìtẹ̀láṣẹ ọlọ́run ẹ má ti wà lórí ẹ̀ṣẹ̀ kan àbó mi tó wá fẹ́ túbá tó fẹ́ jáwọ́ kò ń bi ẹ̀ṣẹ̀ àwọn nǹkan mẹ́ta sí mẹ́rin. ọgbọ́dọ̀ sálásí lára nǹkan àkọ́kọ́ anádàmàlámà fàd èèyàn kọ́kọ́ kábàámẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀síwájú yàrá èmi náà ṣètọ́nù lórí búmà ni o afigbójé kí n ta tẹ́tẹ́ afigbójé kí n sọ̀rọ̀ ẹ̀yìn afigbójé kí n mutí afigbójé kó wọn ó ṣe sí náà èèyàn kábàámẹ̀ lórí àwọn àyídá. àwọn kùdìẹ̀kùdìẹ̀ èyí téèyàn ti ṣe tó ti ré kọjá. ìkejì àlèkìláwọ̀ mi náà bẹ́ẹ̀ ni èmi ọjà wọ́ pátápátá kó lu ẹ̀ṣẹ̀ lórí a mùsùlùmí ìmọ̀ mùsùlùmí lẹ́yìn àwẹ̀ ọ̀ á ah, abẹ́wàá rí ẹmu yìí ajé àbálẹ̀ ni bó ṣe ojú ẹ̀ bó ṣe rí bí n sẹ́mu wò ná ní gbùtúbá àlèkìláwọ̀ mi náà dáhùn èmi ọjà wọ́n bí ẹ̀ṣẹ̀. àwọn yorùbá ní orò máa sọ́kò orò máa sọ́kò ó lè tó nkọ. lẹ́rù nǹkan yìí tó bá fẹ́ tó bá pò ń bí ẹ̀ṣẹ̀ èmi ò kúrò ń ni gbogbo àwọn tí máa ń mú ní lọ́rẹ̀ ni lọ́lọ́bàárin ni níyàwó ni lẹ́gbọ́n ni èmi ò pa wọ́n sí èmi ò ń bí ẹ̀ṣẹ̀. ìkẹta fíì máa bá kí àléyìn mi náà mọ̀rẹ́ ìyá wa pinnu láti ní ẹ̀mí pé bọ́lá ń balẹ̀ forí eléyìí jẹ́ mi ńlá ò ní dédé ẹsẹ̀ máa nínú tó kò tí ń lò yẹn nínú sọ̀mí ìtayé kò tí ì pé o lára májàmú ni pé rọ́bìlì bá ọ lé ilà ẹ̀ńtọ́ òsì gbèsè ẹ̀ńtọ́ kọ́ owó olówó tó dàǹbaró rẹ̀ ẹ́ ọ̀dà padà fẹ́ tó ní o bọ́ọ̀ bá ti ṣe lẹ́yìn o títúbà rẹ̀ kò tí ì lẹ́sẹ̀ ńlẹ̀ o. lẹ́yìn tó bá ṣe lẹ́yìn tán ọmọ wa ṣe sẹ́ẹ̀rẹ́ lẹ́yìn ẹ̀dá tó ti ṣe síwájú. ojúṣọlá wọn sábà bá wọn àlẹ́ ìwàsálà ó ní wàá ti bẹ̀rẹ̀ sẹ́yìí àtàlẹ́ hasanẹ́tàtà mọ̀ṣúwà máa ń ṣe dáadáa lẹ́yìn àwọn àìdá tó o ti ṣe síwájú tó o bá ń ṣe dáadáa lẹ́yìn rẹ̀ fáwọn ìwà dáadáa yóò pa àwọn àìdá tó o ti ṣe síwájú yóò parẹ́ ọmọ wa báwọn èèyàn lò bí khuluqin hasan pẹ̀lú ìwà tó dáa yàtọ̀ lẹ́yìn ọmọ wa ṣe sàárà ìtọ́rí àánú ọmọ wa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run kí wọ́n á ní ẹ̀rí lórí títúbà nínú sọ́dọ̀ tahrim àyà ẹlẹ́ẹ̀kẹjọ níbẹ̀ ọlọ́ni yá ayé alladhina amanu tubu ila Allah tawbatan nasuha ọlọ́yin tẹ gbàmígbọ́ lódodo ẹ̀yin mọ́mìnì ìlọ́kùnrin ìlóbìnrin tubu ila Allah. ẹtí wọn bá lọsọdọ Ọlọ́run ẹ̀ṣẹ̀ rí padà kú òǹdè ẹ̀ṣẹ̀ ẹkú òǹdè ìkọtọ náà ẹwà síbi ìtàláṣẹ Ọlọ́run tẹyẹbà wá tó bá fàwọn bàtà nẹsọ ha ẹjọ jẹ tuntun bá tuntun pépè ẹ bá tó bá ń tán ẹ ẹtàn ní padà síbi ẹ̀ṣẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí àṣà rọgbò kan ó kù sáà ká kọlọ ọba yín àyùká fẹrẹ yìí àti ẹni pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ wọn bá àkókò péréte lẹ́ẹ̀lò tọ́lọ́mọ bàbá àlékiọlá tí ó fi ha àwọn ẹ̀ṣẹ̀ yín tí ó fi ha dànù fún yín. wọ́n ìdọ̀fẹ́ lakum jannat yóò tún wá mú yín wọ àlùjánnà onídẹ̀ra àlùjánnà tó ṣe pé tẹ́jọ rí ní ntáàtì àlàáhà àwọn akérèmọdò oríṣi mẹ́rin omi lábẹ́ igi àlùjánnà náà nínú sẹ́ẹ̀tù náà ọlọ́run sọ ń bẹ̀ pé watubu ila Allahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun. ẹ̀yin onígbàgbọ́ òdo gbogbo yín pátá ẹ̀yẹ àtúbá ẹ̀ṣẹ́ ní padà lọ síbẹ̀ lọ́n ẹ̀jáwó kú oúnjẹ ẹ̀ṣẹ̀ ẹ̀ lọ síbi ìtẹ̀láṣẹ̀ lọ́n gbogbo yín pátá ni o ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ la'allakum tuflihun kẹ́ẹ̀lì bàjẹ́ tí yóò jèrè láàyè míì yẹ ayé anáàs tóòbù ilallah òjíṣẹ́ náà ma sallallahu alayhi wa sallam anábì ní mo kú gbogbo ẹ̀yin èèyàn lápapọ̀ ní pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ ẹ ju pàjù sọ̀rọ̀ lẹ́fàṣẹ ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùmínì tóòbù ilallah ẹ máa túbá lọ́sọ̀dọ̀ ọlọ́run fàáyín ni látàrí pé èmi gbẹ́gbẹ́ Muhammad atubu ilallah mo máa ń tún bá lọ sọ́dọ̀ ọlọ́run fi kulli yawmin lójoojúmọ́ ní ní àtàmárọ̀ igba ọgọ́rùn. nígbà mo ń sọ pé astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi anábì ló máa ń ṣe nígbà ọgọ́rùn lójúmọ́. nínú hadith mi anábì ní máa ń tábà qabla. أن تطلع الشمس من مغربها تاب الله عليه إما لبيجو كبا لتصوبة كبا للجو وانبيشه kótó di pé òòrùn yọ níbi títí ń wọ̀ sábà láwọn àlè ọlọ́run bó forí jọ nítàn yóò gba títúbà rẹ̀ yóò gbà wọlé. nínú hadith al-Qudsi òjíṣẹ́ náà bá sọ̀rọ̀ lọ́rùn àdéhùn ọ̀sẹ̀lẹ̀ ó ní ìnànà àjà ìjẹun dájúdájú ọlọ́run ọba ọba tó tóbi ọba alágbára yẹ́bùsọ̀tù yẹ́dẹ̀wò bì láyìn ọba tí máa ń tẹ́ ọba tí máa ń tẹ́ ọwọ́ àánú rẹ̀ lẹ́ẹ̀fẹ́ dání lóru lèyàtọ̀ ọba mùsùlùmí náà kẹ́ńtọ́ṣẹ̀ lọ́sàn-án kó lè bá àtúbálálẹ́ wòye tuntun yẹ dẹ wọn ọlọ́run tó máa tẹ ọwọ́ àánú ìkẹ́ rẹ̀ àti máa tẹ́lẹ̀ bí náà lọ́sàn-án lè yàtọ̀ ó bá mọ̀ sí ó lẹ́yìn ẹ̀ńtọ́sẹ̀ lóru kó lè bá àtúbá ní o ojoojúmọ́ lọ́lọ́mọ ń ṣe bẹ́ẹ̀ hẹ́tà tẹ́tùlù àṣàmùsù mi ń nà gòrí bi fóònù ó fi yọ níbi tuntun wọ̀ ní pé òkun èékùn kó ní ọmọ màánú. àwọn àyè sẹ́ni kọ̀ọ̀kan wa tá a ti ní kùdìẹ̀ kùdìẹ̀ bóyá àrùn ni wọ́n máa ń lọ lára ni bóyá èrò ní máa ń ṣe nídìí ọjà ní ẹ̀jẹ̀ ajá wọn bẹ̀ o ẹ̀jẹ̀ akẹ́rì padà lọ sọ́dọ̀ ọlọ́run bóyá irọ́ ni wọ́n máa ń fi ń tajà ní lẹ́ẹ̀kẹ́ jù sọ́nà ọba sọ pé alihalifu mùnfíkàtò lè ṣẹlẹ̀ hàn kí ọmọ afọlọ́nbúra ìmọ̀ ajé kọ́tọ̀ ọ̀tá wòjìrìjì ṣùgbọ́n mo mọ̀ ẹ́kọ́ tó lè bẹ̀rọ̀ ká ṣùgbọ́n ìbùkún ọlọ́run tó yẹ kó wà níbi èrè téèyàn jẹ́ ìmọ̀ pààrẹ̀ wò. àwọn ọ̀nà oríṣiríṣi tó ń gbà ká fi ń tó bá ẹ̀jẹ̀ ajáwọ́ níbẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ yóò máa jẹ́ tẹ̀síkíyàtà nínú fòsínà a fi ń fọ ẹ̀mí wa a fi ń fọ mọ́nì. ọlọ́run wa ní kẹ̀sí kéèyàn ọṣẹ kéèyàn túbá. ń bẹ náà déjì ká pé bẹ́ẹ̀ bá máa ṣẹ̀ kẹ́ ẹ máa túbá kẹ́ máa tọrọ àforíjì lọ èmi ọlọ́run ìbá kó yín kó lẹ́nu ìwà káwọn mi ń fi arọ́pò yín wọ́n máa ṣẹ̀ wọ́n sì máa tọrọ ìdáríjì wọ́n sì máa foríjì wọn. àlàyé alam man khalaqa wa huwa latiful ọlọ́run ti máa rú ẹ̀dá tó dá ó sì máa pé àmà lórí jẹ́pẹ́ ní àwọn ọkọ̀ náà ní pé Al-Ghafur ọba tí máa ń foríjì ní gbogbo ìgbà lẹ́yìn àforíjì Ar-Rahim ọba tí tí máa ń kẹ́ni tí máa ń sàánú ẹni lọ́lọ́wọ́ bá ṣe. kálíbà àmọ́bí tí tó bá bó ṣe pàtàkì tó àdìsí yìí àárínú Riyadus Salihin òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wa ọ̀sán bẹ̀ pé لله أشد فرحا بتوبة عبده المؤمن الله بابا لكلا إما ينوطا síkí mọ́mìnì kọ́ṣẹ́ lọ́n kó ronú pàwàdà wọ́n jáwọ́ pò ń bí tí ọ̀dà kó wá sẹ́rí padà lọ sọ́dọ̀ sọ́dọ̀ lọ́n inú ọlọ́run máa dùn sí irú ẹni bẹ́ẹ̀ kódà inú rẹ̀ ó dùn sí tayọ mi rọ́jò lẹ́yìn yóò dé ní sẹ́nitọ̀ ju kan nínú lọ. arákùnrin tó ṣe pé ṣe àrùbin dàbíyà ọ̀nbí ní ilẹ̀ òkú mọ̀wòlùkà ayébítọ́wà bẹ́yà bá pẹ́ ń bẹ̀ èèyàn lè pa ń. ọ̀nbí nílẹ̀ òkú arákùnrin yìí máa ń rọ ìlàtò òun àti nǹkan àgbọn rẹ̀. bí ẹṣin ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ ìbaaka ọ̀ṣàgùn nǹkan nínú nǹkan àgùntì ẹ̀ máa ń lò ń gbà náà. àléyé àtọ̀ àmú wọ̀ṣẹ̀rọ̀ ọ̀bùn nǹkan àgbọ̀n rẹ̀ sọ̀rọ̀ àgbò yìí ntí ọmọ jẹ lórí ìrìn àjò rẹ̀ ọ̀nbẹ lórí o ntí lórí ìrìn àjò rẹ̀ lórí nǹkan àgbọ̀n rẹ̀ yìí o fàkọ́ fànẹ́ẹ̀mà nígbà níbi ó ti sinmi ọ̀sàsùn lọ fàṣàyí kọ́gọ̀ ọ̀tàjí ìgbà tí ọ̀tàjí báyìí wà kọ́ lè dáàbà nǹkan gan rẹ̀ ó ti jákun ó ti lọ. kò ní mẹ́ fàtọ̀nù báyà ló bẹ̀rẹ̀ sí ní wà káàkiri hátà àdìrọ́kà òdà àtúnṣe tó fi di pé ògbẹ́ngbẹ́ ẹ̀mẹ́gbàgbé o ntí ọmọ mú bẹ lórí nǹkan àgbọn rẹ̀ tí ò rí máwo ntí ọjẹ oní nbẹ́nbẹ́ o nígbà wá wá wá tí ò rí tó gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ débi pé òfun fẹ́ẹ́ lè já kọ́ọ́l ọ̀rọ̀jọ ìlànà kàálì bí n bá ti kú ẹ jẹ́ padà sí ààyè ibi tí mo sùn sí lẹ́ẹ̀kan lọ́ba sẹ́rí padà síbẹ̀ fàánà kí lọ́ọ́ níbẹ̀ hátà títí ń di kó ó ti jákà nípa kó lórí nǹkan àgbọ̀n má ó ti jákà nípa pé òun lè sẹ̀mí má torí gbogbo àwọn nǹkan gbẹ̀mìíró tá a fi sẹ̀mí gbogbo ẹ̀mí ń bẹ lórí nǹkan àgbọ̀n rẹ̀ lọ́bàtàn sàṣàyí kọ́dọ̀ ìgbà tí ó tajú kan ìgbà tí ó jì báyìí wà ń dà lọ ìlàtò ló bá nǹkan àgbọ̀n rẹ̀ àléyà zádùn. ìṣèǹkà rẹ̀ táà máa lọ síbi ìrìn àjò gbogbo ẹ̀ òní mbẹ́mbẹ́ kọ̀ọ̀rán wọ̀ṣẹ̀rọ̀ abò oúnjẹ tí ó jẹ ní tí ó gbogbo rẹ̀ àti nǹkan rẹ̀ gbogbo ẹ̀ lórí. inú wa inú ẹ̀ wá fi wá sì sọ báwo ló ṣe rí ó ní àlọ́mà àǹtà àbùdí wàá nà ọ́ bùkà mi èmi lọ́wọ́ nítorí lọ́sọ ni pé ìwọ ọlọ́run lọ́lọ́run ọba mi o omi sì ní ẹ̀rù rẹ̀ ṣùgbọ́n inú ẹ̀ ti dùn tayọ bó ṣe yẹ lójú òsì mi. arákùnrin tó wá sí mi o ẹ̀rù rẹ̀ ti dùn kó fi ń sìn sọ. inú ọlọ́run ó tún wá dùn sí mọ́ọ̀mì ní tún bá tó jáwọ́ ń bí ẹsẹ̀ ju bínú nǹkan àgùn rẹ̀ tó nù tó wá padà rí e lọ. yẹn ni pé tẹ̀síkìyà tó náà tábà fọ ẹ̀mí ara wa tábà fọ mọ́ àwọn bá ṣe fọ mọ́ ojúkọ̀nà àkọ́kọ́ nù pẹ̀lú tó bá sísẹ́lẹ̀ kalẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ikọ́ tọlọ́run sílẹ̀ jíjáwọ́ kò ń bi àwọn ẹ̀ṣẹ̀ sọ̀gẹ́ríà wọ́n sọ̀gẹ́ríà wọ́n sọ̀gẹ́ríà ẹ̀ṣẹ̀ kékeré àti ètò tóbi bẹ̀ẹ̀kẹ́kíà wọ́jọ̀ bèbè à ẹ̀sìn táwọn fojú tẹ́ńtì wọ̀ àtẹ̀sẹ̀tẹ̀sẹ̀ pé oní àtúbi gbogbo ẹ̀pátá ni ẹ̀jẹ̀ akọ̀ ẹ̀lẹ́wọ̀n ọ̀nà àkọ́kọ́ ni pé kátúbá lọ́sọ̀dọ̀ lọ́nkóńdé ẹ̀sìn. nǹkan lẹ́ẹ̀kejì táàbì fọ ẹ̀mí ara wa táàbì fọ mẹ́ alùmọ̀ràn kọ́ bá a yẹn ni pé ká máa sọ ọlọ́run. ọlọ́run kọ́ la sọ ọ́ àwọn òfin ọlọ́run kí ni ọba ń fẹ́ kádànà láti máa ṣe àwọn nǹkan olólùwọ̀n ọba ọ̀fẹ́ ká nà ká ta kété ká sì dènà sí ká máa sí ayé pé bẹ́ẹ̀ nìkan ò rí mi ọlọ́run bá rí mi bójú kan ò wò mí ojú àyè àkùdà ni mùsùlùmí náà sọ fún ọ̀rọ̀ ọmọ ọkọọba ti la olùkọjá pé ẹ̀mí wa á gbé ìbẹ̀rù ọlọ́run á gbé sílẹ̀ mi débi pé á nà gbégbé sí ayé pé bójú kankan ò rí wa ọlọ́mọ ń wò àwọn Yorùbá ní ọta fàsókè òyìnbó borí bọ́ba yóò rí ọ tọ̀hún wò ọ́. ìgbésí ayé sẹ́fẹ̀tì mùsùlùmí kọ́ gbénu. èyí gbogbo ìgbà a bá wà gbogbo iṣẹ́ tá a bá ń ṣe pátápátá kámẹ́ mọ̀ pé rọ̀kì Allahu ta'ala rọ̀kì la, màálíà gbogbo iṣẹ́ tó yẹn ń ṣe pátá ọlọ́run ọba bẹ́ẹ̀ yẹn bá lè ṣe kò ní lè ṣe sìnà kò ní lè jalè kò ní yọ sínú kò ní yọ tẹ́tẹ́ ká àwọn àti ọ̀dà lóríṣiríṣi kò ní fẹ́ dáa torí pé ti pé ọlọ́run bá ń kọ́ ọba tí ń wò mí. ọ̀pọ̀lọpọ̀ àyà ló wá lórí mọ̀rọ̀ ọkọ́bà ìmọ̀ sọ ẹ̀mí ara ẹni ìgbésí ayé pé mẹ́nìkan ò rí mi ọlọ́run náà wò mí. nínú sọ́tò ànísà ọlọ́ni wà mọ̀nà àǹfààní bẹ́ẹ̀nà mímọ̀ ní asàmù wọ́n jẹ́ òlùlá wọ́n wà mọ̀ sínú. tàlẹ́ǹtò fi ń dára lẹ́sìn yóò mọ̀nà asàmù wọ́n jẹ́ òlùlá ẹni tó ju tájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́ wọ́n wà mọ̀ sínú tó ti wá ń ṣiṣẹ́ rí wọ́n wà mọ̀ sínú tó ń gbèsè ayé pé bẹ́ẹ̀nì kan ò rí mi ọlọ́run ومن يسلم وجهه إلى الله وهو محسن gbogbo ìrọ̀jà pátápátá tọ́ba lè jupájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́n wọ́wọ́ ọmọ sínú tó sì ń gbégbèsè ayé pé bẹ́ẹ̀ni kan ò rí ni ọlọ́run ń wò mí fakọ́dé stamps àtàbẹ̀lẹ̀ wọn rò wàtò lówó kọ́ irú ẹni báwọn oókan tó yí ìlú nìkan ló ti gbámú láàyè míì ọlọ́ni wà á lámù ànàmọ́ yánà máa fi àǹfọ̀sì kan fàdàrọ̀ gbogbo nǹkan ẹ̀ bá ń ṣe pátá ẹ ṣáàjì ojú nínà fún yín pé ànàmọ́ dájúdájú ọlọ́run yánà lámù máa fi àǹfọ̀sì kan gbogbo tí ń bẹ nínú ẹ̀mí yín pátá gbogbo tí bẹ nínú gbáyà yín kò sí ìtọ́pamọ́ fọlọ́run o ọlọ́run máa o láàyè mi ìnàmọ́ kánà àlékún kì í bá a ojú ọlọ́run ń tẹ̀yìn gbogbo àyíká ìfẹ́bálí kẹwàá ọlọ́run ń ṣọ yín ọlọ́run ń wò yín ọlọ́run bá ń rí yín. ọ̀pọ̀lọpọ̀ hadith ilé tó tún wá lórí eléyìí èyí tí ọlọ́run bá sallallahu alaihi wa sallam ìgbà tí wọ́n délé rè pé kí ni ti ń jẹ́ al-ihsan dáadáa nítorí dámẹ́lá kò jùlọ lónìí pé an ta'budallaha ka'annaka tarahu ìwọ sábà ń sin ọlọ́run bí ìgbà pé òun rí ọlọ́run sójú báyìí. bẹ́ẹ̀ni rẹ bá ń tàn jẹ pé ìwà tó bá wù ọ́ ṣiṣẹ́ tó bá wù ọ́ yá máa mọ̀ pé máa sọ fún pé àǹtá àbúrò kan lè kàkàrà fàyín lẹ́mtà kò ń tààrọ̀ òbí wọ̀ ọ̀bà bí wọ̀ ọ̀bà jẹ́ ní ti ń rọ́lọ́n fàyín náà yàrá dájúdájú ọlọ́run ọba ọba ti ń rí ọ ni. mọ̀rọ̀ kábà ni èsì nínú báyìí àwọn tí wọ́n jẹ́ olórí tí wọ́n fi ń wo àwọn ọ̀wà ètò wọn mọ̀rọ̀ kábà ní òṣè lára àwọn tí lo àwọn fúlàní tí fi ń dà lóró ẹ̀mí bẹ́nìkan ò rí mi ọlọ́run mi ń wò mí ìlọ̀pọ̀lọpọ̀ àwọn ajínigbé gba owó ajínigbé gba owó ó ní wa bí lẹ́tẹ̀rì òní sọ fún sítúdẹ̀ǹtì rẹ̀ pé kó o tó lè páàsì iṣẹ́ mi àfi kí n bọ́ ṣeré kọ̀yìn sájà mọ̀rọ̀kọ́bà ni ò sí mọ̀rọ̀kọ́bà ni fún oníṣòwò tá a ra kóńgò ráìsì mẹ́wàá lọ́wọ́ rẹ̀ nígbà àwọn nílé tàwa ń bá kóńgò yìí ni pé sí ọlọ́mọ àárí mi. ẹ jẹ́ àwọ àwọn ẹni rí tí wọ́n jẹ́ ẹni ìṣíwájú báwo làwọn ṣe ṣe lábala mọ̀rọ́ kọ́bà. àtàwọn junaid kọ́lọ̀mbà nìkẹ́ wọn àwọn kan sọ fún wa bí ìbéèrè pé bí máa sàn án alàgọ́dùn bá tíyẹ̀ bá fẹ́ rẹ ojú ńlẹ̀ téèyàn fẹ́ máa fi wo nǹkan kan mọ́ àfi ntọ́lọ̀ ń pani láti láti máa fi wo nìkan kí ni tá a lè lò ọgbọ́n wò la lè dá kí la lè fi ṣe ìkọ́wọ́ lórí àti rẹ ojú ẹni sílẹ̀ afáwọn adáhùn ló ń bìáyìn nìkan ànànàbàrà náà bèrè ilé ìka àsìbàkù mi nàbàrà kalẹ̀ mọ̀ bèrè fi oníkọ́ ọlọ́mà pé ojú kan ń wù ọ́ yẹnni pé ọlọ́ọ̀ba ó ń wù ọ́ níwò tí ọlọ́ọ̀ba wá ń wù ọ́ ọgbà wájú níwò tí ọlọ́wọ́ nítorí ọlọ́ọ̀ba ṣe léwọ̀ fún láti lọ wò. Sufyan Afauri kọ́lọ̀m kọ́ba nìkan baba ní alayka bil muraqaba máa sọ ọba tó ṣe wípé mímọ̀ làtà fáńlẹ́ ìkọ̀ọ̀dìyà ẹ̀ǹkẹ́kọ̀ pamẹ́fọ́n máa tọ́. wà lẹ́tẹ̀bí rọjá wà máa ṣe àgbẹ̀lé mímọ̀ yẹ́mìlì kò wà fà lọ́dọ̀ ọba tó ti rí pé bọ́ ọba béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ó lè pé ó lè ṣe fọ́. wà lẹ́tẹ̀bí rọjá wà ṣọ́ ara rẹ̀ mímọ̀ yẹ́mìlì kò lọ́wọ́ kó o bá wọ́n bí ìyá ọlọ́run ọba tó ti pé ó ní kápá ní láti fi ìyà jẹ ẹni tó bá wò ó nínú àwọn ẹ̀dá rẹ̀ wa Ibn Mubarak wọ́n sọ fún arákùnrin kan pé láàyà fúlàn gbogbo tó ń bá ń ṣe pátápátá máa mọ̀ pẹ̀lú ọba owó fọ̀sálà fọ̀sálà ò fọ̀sálà rọ̀jò arábìnrin wa bilẹ̀ rè ó ní kí n máa sọ ọlọ́run báwo ní kí n ti máa sọ fàkọ́lọ́ láwo kọ́n abadan ká ẹ̀ ń ta ọ̀rọ̀ lọ́ azza wa jal gbogbo àyè tó bá wà pátá jẹ́ máa wà nínú ọkàn rẹ wípé ọlọ́run bá ń rí ọrùn ọlọ́run bá ń wú ọrùn gbogbo ń tó ń ṣe pátá kọ̀ọ̀pá bá fọlọ́run. abdullahi bọ́lá dè náà kọ́lọ̀ ń bá nìyẹn sí i ó ní kharajtu ma'a Umar ibn al-Khattab radiyallahu anhu oníjọ́ kan àti wọn àti àlééfẹ́ ẹlẹ́ẹ̀kejì amirul mu'minin Umar ọmọ al-Khattab ó láwọn jọ jáde lọ sí Mẹ́kà fàárọ̀sìnà ìbáàdì tọ́lẹ̀t àwọn àgbà ojú ọ̀nà kan láti bí àgbà òkè kan àgbà kọjá. láti bí òkè ọ̀rọ̀ sọ̀kalẹ̀ wá sí gẹ́gẹ́ lẹ̀ bá a ṣe ń sọ̀kalẹ̀ báyìí lọ́ba rí arákùnrin kan ti ń da lọ Umar wá sọ fún pé ìyá rọrin ilé ọkùnrin tó ń da ẹran jẹ yìí tó ń da ẹran jẹ káàkiri yìí bí ẹ̀nà ṣá ọ̀wá ta ewúrẹ́ kan ọ̀wá ta fún wa nínú àwọn tó ń da káàkiri alákùnrin adáranjọ yìí ọwọ́ ń sọ fún márùn pé fún aláwọ̀ ẹran tó rí ohun tó rí ohun ẹnà òmàmúlòòkù àwọn kan ní ẹni èmi kọ́ mọ ní o àti tẹ́mi tó ń wò yìí mọ́jẹ́ ọ̀gá mi mọ̀ ń bá da ẹran rẹ̀ jẹ́ káàkiri ọ̀kọ́ láwọn náà Umaru sọ tako gbowó tó bá dọ̀dọ̀ ọ̀gá rẹ̀ kó lè ṣe yídìka ibo ikọ̀ ni mo ti ń dàájẹ́ káàkiri ikọ̀ kò lọ́mọ wá jẹ́ ìkànnì àwọn ẹran ẹja wọn sọ fún ẹyin tí sọ mo ti ti ọmọ kọ. níbẹ̀lẹ̀ náà wà bọ́gà mi ọ̀bà rí mi sọ́nà ọ̀bọ̀ rí mi ni sàdáka àrùn náà mọ ìwà bísẹ̀ pé pé á ọlọ́mọ ẹ̀sẹ̀ o ṣèyí tó ẹtún bẹ̀rù ọlọ́run ẹtún bẹ̀ lórí ẹ̀ báyìí kí náà lọ́wọ́ aṣọ ni pé gọ̀dẹ́ àlà ṣèyí dì bílẹ̀ sí ná máa lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ ọwọ́ ara ẹ̀rù lọ́wọ́ ọ̀gá rẹ̀ ó sì túlẹ̀ ọ̀ṣọ́ di ọmọlúwàbí tẹ̀síkíyà náà ìfọ ẹ̀mí ara máa káfọ̀ náà kó mi wà pálapàla nítorí àwọn bá kọ pé yóò jẹ tiẹ̀ wà lẹ́yìn yóò jẹ tiẹ̀ ní yẹn ọ̀pọ̀ mi ni pé ẹ̀dá kan ò ní kú hàtà yẹsẹ̀ pìlà olóòzùkọ̀ wọn tó jẹ́ gbogbo ń tó lọ ìgbà ọba tó lo gbogbo ẹ̀sán pátá ìgbà náà ni ó tó jáde láyé. ìtúlọ̀ ọba ọba sì kọ́ mẹ́yàn ọkàn sáré sáré lọ́ọ̀kàn dojúbolẹ̀ lọ́ọ̀kàn jà kótó lọ́wọ́ tó bá rẹ pé ìyẹn ló ti dáná ńlọ́jọ́ ọlọ́run. nínú ọ̀rọ̀ àbádìsọ̀lẹ̀ ẹ̀yìn wọ́n ní kánú àwọn ẹni tí wọ́n jẹ́ ní ìṣíwájú òun rẹ̀ kọjá lọ níjọ́ ọwọ́ akọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn kan tó ṣe pé yàtà náà wọ́n ń ta mára wọn. ṣùgbọ́n wọ́n ṣàkíyèsí pé wàwọ́ ayélujára ń jẹ́ àlè ó rí pé nìkan bẹ tó ń dá jókòó bàáyìn dànù tó ń tó ta sí wọn. pàtàkó ilé àwọn tí wọ́n tọ́ ó ń lọ sọ́dọ̀ arákùnrin tó dájókòó fúnra rẹ̀ wà àrọ́dà ní kàlímà o ó wá sọ̀rọ̀ fún faqala arákùnrin tó dájókòó wá sọ pé dhikrullahi ashya wọ́n mọ̀wùlẹ̀ wá sọ́dọ̀ tèmi mo ń ṣe lọ́wọ́ tí mo ń ṣe yìí mo mọ̀ ń gbádùn rẹ̀ dáadáa o arákùnrin sọ fún pé wọ́n nìkan lọ ń dáadé ọ̀kọ́ọ́l mẹ́rin rọ́bì wà mẹ́là káyà wọ́n lọ́kọ̀ òrùkọ́ yìí nìkan ni ń wẹsẹ̀ wà ń bí ìmọ̀ ọlọ́run ọba mi ọ̀rọ̀ kẹrìkà mi àwọn mẹ́làkù méjì tó lọ ń mi mo ti ń ṣe àdíkiri bẹ́ẹ̀ ni wọ́n ń bá mi kọ́ mo mọ̀ pé a ti gbọ́ nípa ìtàn àti wọ́n nígbà tí ok èdè tán Zulaykha àti anabi Yusuf aleyhi salatu wa salam wọ́n ní Zulaykha ètò jẹ́ ìyàwó ọba tàbí ìyàwó ẹni tó jẹ́ èèyàn pàtàkì láàrin ìlú nígbà náà tí anabi Yusuf ti ń gbé ní ọ̀dọ̀ rẹ̀ ìgbà tí ń lé anabi Yusuf tọ́fẹ́ kó wá bò ń ṣe ìṣekúṣe gàtọ̀ síwájú afọ́nà bí òrìṣà kan ti ń bẹ́ nínú ilé ọ̀dà sọ̀gbọ̀n lójú. àní yusuf wa sọ pé mẹ́láàkì kí ni tọ́rọ lù ọ́ ọ̀dà sọ̀gbọ̀n èrè lójú. kẹta yìí mímú ọkọ bá ti jàmádín ojú ń tì ọ́ ọ̀fẹ́ kí èrè kó rí iṣẹ́ ẹ̀bùtọ̀ ṣe wọ̀lá kẹta yìí mímú ọkọ bá ti là ọ̀nà ọ̀bà tí wọ́n ń wọ̀ nǹkan nìkan náà àwọn ọ̀jọ̀gbọ́n ló fi dá lórí pé ìdáná kọ̀láwùtà dárọ̀ yawman fàlà àtàkùn kàláwùtù wàláàkìn kọ́l aláyàrọ̀kìn. wàlá tàṣàbánà lọ yàgùfòlù sáátàn wàlá ànàmà tó fi àléyìí yàgébù alamtaro annal yawma asọrọ zàhíbìn wàhánà gọ́dàn. للناظرين قريبا أفني إذا ما خلوت الدار يوما tọ́ọ̀bá dá wà níwọ nìkan gbogbo ọjọ́ tọ́ọ̀bá dá wà níyọ nìkan nínú ọgbà fàlàtàkùn má sọ pé kàláwótù èmi nìkan mọ dá wà ń gbé gbogbo òtútọ́ bá wù mí ẹni mo lè pa gbogbo ìwà tó bá wù mí ó ní mo lè wù gbogbo ọ̀rọ̀ tó bá wù mí ó ní mo lè sọ wàlá kí n kọ́ àlàyé rọ̀kì ṣùgbọ́n tí kò sọ ni pé rọ̀kì bò olùsọ́kàn ń wò mí wàlá tá sábà nà lọ mọ́tò lérò pé ọlọ́run ra yẹ́pùlù sáátàn lọ́wọ́ ká dijú ká yá á. ọlọ́run gba ọ̀fọ́ nífọ̀ra kọ́ gbàgbéra rárá wọ̀lá nílẹ̀ tó fi alẹ́ yẹ gíì mọ́lò nǹkan tó ń fi ń pamọ́ fáwọn ẹ̀dá mọ́lò pamọ́ fọlọ́run kedere gbangba ní níwájú ọlọ́run ìwọ ọ̀sàkíyèsí ni annalìyàwó mà pé ọjọ́ ọ̀sọ̀rọ̀ gbàáyébìn ìtì máa tara lọ ni wàá nàgbọ́n àti pé bí n tó jìnnà lè ná bèrè nà kọ̀rí n tó súnmọ́ ni lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n ń wò ó ajẹ́ pé nǹkan ẹlẹ́ẹ̀kejì náà wọ̀ nínú àwọn èyí tá fi fọ ẹ̀mí ara màmá a máa fọ ẹ̀mí ara ní ìkáwọ́bà pẹ̀lú títúbà kábàámà lórí àwọn tó ti ṣe síwájú tí ọ̀dà. pinnu pé òní débẹ̀ náà jáwọ́ kúrò ńbẹ̀ pinnu pé láíláí wọn òní débẹ̀ náà sì kúrò níbi rẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dá padà fún un wàá máa ṣiṣẹ́ rí lẹ́yìn àwọn ìgbà tó o ti ṣe síwájú kó lè bàa parẹ́ lọ́sàn-án lóru máa tọrọ ìdáríjì lórí àwọn ẹ̀ṣẹ̀ ètò ìtìdá ìkíní nu ẹlẹ́ẹ̀kejì mọ̀rọ̀ kábà ìgbésí ayé pé bẹ́ẹ̀dá kan ò rí mi ọba ibi ń wò mí ìkejì ni ìkẹta almuhasaba muhasaba ni pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ara ẹni lálálẹ́ mùsùlùmí tó bá máa ń tí ń ṣe kó tó di pé òun sùn ọwọ́ àfẹ́ ó ó ó ó ó ti ọ̀wà wo ìgbà tó o ti jí láti ìgbà tó o ti jí tó o dìgbà tó o fẹ́ bọ́ sórí ibùsùn ìran wákàtí mélòó lọ́ba níbi àná ìjọ kírun pé tọ́ba kírun pé àwọn àrùn tí a ní ká ṣe náfìlà ṣíwájú àtìlẹ́yìn rẹ̀ yóò sàrán náfìlà ń bí irọ́ mélòó lọ pa lẹ́nu gbàtílẹ̀ máa tilẹ̀ fi fún èèyàn mélòó ìlọrin lẹ́ẹ̀nà èèyàn mélòó ìlọ́tara rẹ̀ sórí rẹ̀ èèyàn mélòó lọ sọ̀rọ̀ tí ọ̀dà sí sábà ìyẹn máa ń ṣèṣirò ní ara ẹni lójoojúmọ́ lójoojúmọ́ sí bụ àwọn fúnṣẹ́ bí hà sábò ni ó ní ẹ ṣèṣirò ní ara ní kó tó lọ́jọ́ lòkè àmà tí wọ́n bá yín sí. wọ́n wọn náà yọ yọ kóńgò tí máa wọ́n wọ̀ láti bẹ̀rẹ̀ oṣù láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó o dè parí ọ̀sẹ̀ ìrùn náà lè tún jẹ náà òjijì náà bá sallallahu alaihi wasallam ń sọ pé ẹ ń bá rọ́jú kírun lógójì ọjọ́ péré àsùnbà lórí tẹ́lórí ẹ̀ṣáì ọ̀nkì ọ̀nbà ọ̀nkì gbọdọ̀ ẹ̀mí jẹ́ náà nínú àmì ṣe ń ṣe aláwọ̀ kan rú ní kábàlì aláwọ̀ kan wọ́n jẹ́ ṣe ni. ẹ má ṣe bẹ́ẹ̀ kó lẹ ìrun wákàtí márùn-ún ọjọ́ kìíní tó o di ogójì ọjọ́ oríire méjì ní ọjọ́ tẹ̀. ìkíní bàbá àtúnmílẹ̀ kò fòrè bàbá àtúnmílẹ̀ nífà wọ́n yọ ọkọ rẹ̀ kúrò nínú àwọn mùnáfìkì ẹ̀kejì wá ni pé bàbá àtúnmílẹ̀ náà wọ́n yọ ọkọ rẹ̀ kúrò nínú àwọn tí wọ́n wọ̀ náà wọn náà wá sí oṣù márùn-ún ó ti lọ sọfàrù ó ti tẹ̀lé rọ̀bíọ̀ làwọn rọ̀bíọ̀ sáání jùmọ́dà làwọn jùmọ́dà sáání rọ́jà bùlá tó wà nù rẹ̀ oṣù mẹ́fà láwọ́kọ̀ ìwọ náà rò sẹ́yìn ẹ̀mọ́ èlò kí ń jẹ náà èèyàn mélòó ló ní ẹ̀fá ni àti ìrànṣẹ́ ló ìwọ ìrànṣẹ́ ni wọn. ọmọ òrukàn mélòó ló ṣe dáadáa sí. yẹn ni pé muhasaba ntí ń jẹ́ bẹ́ẹ̀ onílẹ̀yìn wọn. nínú ọ̀pọ̀lọpọ̀ ayé alukur'an lọ́lọ́ ti ń pè wá lákèésì sí muhasabatu nafs. nínú suratul Hashr ọlọ́run ni yá ayé ọlẹ́bí náà amẹ́nu takùlọ́ èyí tẹ́ ẹ gbà mí gbọ́ lódodo takùlọ́ ẹbẹ̀rù ọlọ́run o wọ̀lẹ̀ táǹdọ̀ nẹ́sàn náà kọ́ da mẹ́tìlẹ̀ bọ́ọ̀dẹ̀ ẹ̀mí kọ̀ọ̀kan kọ́ máa wọ ìfàkún kọ́ máa ronú sí ntí ó tààrí wájú bí ọ̀la àlùkìyàmà wọ́n takùlọ́ ẹbẹ̀rù ọlọ́run ìnìlọ́wọ́ àkọ́bẹ̀rún bí màtà àmọ́dún ọba tí ó fún yín lérò nípa ń tẹ́ gbélé ayé ṣe níkọ̀kọ̀ ní gbangba lọ́lọ́wọ́ bá ṣe. ọ̀rọ̀ náà tó wá sọ pé wọ́n lè ta ń dúró náà sàn máa kọ́ dàmátìlé bọ́ọ̀dìn àti pé àyà àmọ̀ràn bìlì mọ̀hásábà ọlọ́run ti ń pa wá láti ẹni pé ẹ̀mí rẹ̀ iṣẹ́ tó ń ṣe máa ràn án wò kó tó di pé wọ́n bọ̀ sí wọ̀ lọ́jọ́ àlùkìyàmù. láàyè mi òjíṣẹ́ náà bá sallallahu alaihi wa sallam fẹ́ pé inni la atubu ila Allah èmi gangan tí mo jẹ́ Muhammad lójoojúmọ́ mo máa ń fi astaghfirullah wa atubu ilayhi nígbà ọgọ́rùn-ún. Umar kọ́lọ́ bá niyọ́nu sí i oni hasibu anfusa kan kọ́mọ̀ tó hasabu mo ti wulẹ̀ kan. umaru gangan fúnra rẹ̀ kàánà ìdájánná lẹ́yìn lẹ́yìn nígbà tó bá di pé òru bá ro kí ló ṣe yẹ́dìrìbù kọ̀dà lẹ́yìn yóò wá yọ pọ̀pá yóò yọ ti ẹsẹ̀ ara rẹ̀ yóò máa kóbo wọ̀yà kó o yóò máa wá sọ fẹ́mi ara rẹ̀ pé máa gba àmì ìtàlẹ̀ iṣẹ́ rẹ̀ wo lónìí kí ni tó fò ní rẹ kí ni tó fi ṣe. àbótọ́lẹ́ ha kọ́nà ńkọ́ bá ní yẹnu sí i lámẹ́ ṣàgbọ́látì ọ̀hádé kọ́tù àǹsọ̀ láti ìgbódi pé oore tó náà ọba tó ṣe fún ó ní ọgbà tó tóbi tó kún fún dàbí dùn ó rí pé oore tó náà ń ṣe fún ọ fẹ́ máa dín lọ́wọ́ kó ń bí ẹran kí ni pé ṣe ọ̀rọ̀ jàmí ní asọ́dọ̀kọ̀tàn nílá ó fi ọgbà ó fi ilẹ̀ ni ó ní kọ́ máa jẹ́ sàárà fáwọn aláìní. fọlọ́ni ẹ̀kọ́ ni àádọ́ mi ni o ìlà mùhàmásẹ́bá ní nẹ́sì kò sí ní tó fàtó ìṣe bẹ́ẹ̀ ju pé ó ń ronú sẹ́mi ara rẹ̀ pé irun mi irun mi ìmàrá ìmàrí mójútó náà ádà ádà ádì ámu ọmọ ti fẹ́ máa dín lọ́wọ́ ìdí ni o. pé gbèjì lẹ́wọ̀ pé gbajúmọ́ ntọ́lọ́wọ́ tó torí ẹ̀dá. afáwa alẹ́ ahnaf ibn qais àdéhùn káàdì di ilẹ̀ misbah afáwa yìí wọ́n ní wàá máa wá síbi àtùpà wọ́n wàá ti ìka wọn wọ́n wàá ti bọ́ bí àtùpà báyìí náà ó fi jẹ́ wọn. fún mi yàkó lóde náà sí i lẹ́yìn ni wọ́n mọ̀ wá sọ fáwọn ènìyàn tó ní ara wọn pé yà á hanif yẹlẹ hanif máa hamalaka làánà sọ náà tẹ̀lé yẹwọ̀n wọ́n tó fi ṣe nǹkan báyìí báyìí tó ṣe lónìí máa hamalaka làánà sọ náà tẹ̀lé yẹwọ̀n kí ni tó mọ̀ tó fi ṣe nǹkan báyìí báyìí tó ṣe yẹn ni pé àwọn ẹni ìṣèwájú wọn a máa há sábà ẹ̀mí ara wọn ẹnìkan náà àwọn ẹni ìṣáájú níjọ́ kan máa rà bá dòdò gbòòrò fa ó ré kọjá lọ láàrí ilé kan à ọwọ́ à ń mẹ́ta bóniyàtà àbí olùgbòròfà à mọ̀ ní ọwọ́ akọ́lé àbẹ̀wò àrí rẹ́gẹ́dẹ́ ẹ̀wò bó ṣe jókòó ẹ̀wò bí wọ́n gbé kalẹ̀ ọmọ akpọ̀lá lànà sí i lẹ́yìn náà ńlọ́wọ́ adójúkọ̀ rárá rẹ̀ wípé tàṣàlínà ní ìwé ẹ̀mí mi ó sì ń bi mí léèrè àmọ́ láàyè àníkì nípa ntí ọ̀kàn ọ́. ìwọ ojú mi kí ló wò débẹ̀ ìwọ ẹ̀mí mi plétò òfin dá sí ní tí ọkọ̀ ọwọ́n sọ fẹ́mi ara rẹ̀ pé làwọn àkì bá ń nẹ́ka àtọ́jú àtara gbogbo yín pátápátá ẹni ń fi ìyà jẹ ìyà tí ń fi jẹ yín ni pé bèsọ́ omi sí pétàtì bèsọ́ omi sánẹ̀tì odidi ọdún kan ẹni ń fi gbà àwẹ̀ tí ń fi ìyà jẹ àtọ́jú. àtẹ̀mí kílẹ̀ dátì ń tí ọ̀kàn yìí sí pàtọ́ọ̀mù àrà ọdún kan ìdàwẹ̀ ń tòótọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àkọsílẹ̀ nípa àwọn ẹni rí nípa bí a ṣe máa ń ṣe ìṣòro ẹ̀mí ara wọn nǹkan lẹ́ẹ̀kẹrin tá a ti máa ń ṣe ara ẹni èmi ò fẹ́ ṣe nǹkan dáa ntí ọ̀dà ní sábà máa wu ẹ̀mí láti ṣe ìnànẹ́fẹ̀lẹ̀ àmàrò pèsè ẹ̀mí máa sábà pààyàn láti láti ṣe àìdáni abẹ́lẹ́ wọn bá tó bá lọ wọ̀ tààlà kọ́ba ní fọ ẹ̀mí wa mẹ́ kó ń bi ìdọ̀tí ẹ̀ṣẹ̀ kó ń bi àwọn ìwà pálapàla kó ń bi àdéhọ́kàn ètí ọ̀dà kọ́wá ṣe wá lọ́mọ àlùjànnà ọlọ́mọṣẹ́wá ní ọmọ náà ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار jazakum الله khairan belong kọlọ̀n kú yẹwà wá san àwọn ṣẹ́kọ̀ wá ní ẹ̀sán olóore àti ọlọ́ọ̀lọ́wọ̀n àti ọlọ́wọ̀n bá gbogbo ẹ̀mí àti àlàáfíà ara àti arísíkì ìfọ̀kànbalẹ̀ kọlọ̀n kọ́ bá wá jogún rẹ̀ fún wa gbogbo orí tọ́lọ̀ bá ṣe fún yín abẹ́lọ̀ ń kọ́lọ̀ má jẹ́ kí ọ̀kan kan kó bàjẹ́ ń bẹ́ àlékún orí àlékún ìjọ̀nà kọ́lọ̀ kó túbọ̀ bá ba fún yín ọ̀rọ̀ olówó ibi òun náà ni wọ́n tó ti fi dáwà lọ nírọ̀lẹ́ abẹ́lọ̀ ń bá kọ́lọ̀ ń jẹ́ wà láǹfààní láyé àtijọ́ ìgbìndì alìkìyàmá rahmatulahi rahman rahimin inṣàlá abala ìbéèrè òun náà ni a máa bọ́ sí báyìí ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ó wà ń bí níbèrèbèrè pé tí èèyàn bá gbé òkú lẹ́yìn ìgbà tó ti sàlùwàlá àbí ọ̀tẹ̀ wàá wẹ òkú lẹ́yìn ìgbà tó ti ní àlùwàlá lára ṣé irú ẹni yẹn tó lè fi àlùwàlá tó ti ṣe kó tó wẹ òkú àbí kó tó gbé òkú tó lè fi kírun sókù lára àbí ṣé a lè fi irú àlùwàlá yẹn náà kírun míì gan yàtọ̀ sí ìrun kíkí sí òkú lára bísílá alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah ó ń béèrè béèrè pé bóyá bàbá wọn gbé òkú tí a ti ṣe àlùwàlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlùwàlá ń sì wúlò tá a lè fi kí òun sókòlá àlùwàlá ń tá a sì tún lè fi kí ìrún ìtọ́jẹ́ ọ̀ranyàn. ìdánilórí ẹ̀ ni wípé kò sí ní tó burú láti fi kí ìrún sókùlà kódà ó tún lè fi kí ìrún míì ṣùgbọ́n ìsàhábù láwo àyìnjẹ́ dídáwòdò àwò ṣùgbọ́n bí ẹni báwọn wọ́n fẹ́ kó tún àlùwà lánìí kó tún ṣe lọ́dà pọ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá wù ẹ̀ fún òkú wọ́n fẹ́ kẹ́ni náà kó náà lọ wẹ̀ nígbà mo ṣe hadith ètò wa lórí rẹ̀ látọ̀dọ̀ ìṣẹ́lọ́run sallallahu alayhi wa sallam. اللهم نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم اجعل هذا الجمع جمعا مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا ارحم الراحمين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك